اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين معاشر الإخوة في مثل هذه الأوقات نلتقي معكم في رحاب الأسئلة والأجوبة في كل ليلة الأربعاء بين العشاءين أي بين المغرب والعشاء فنسأل الله جل وعز التوفيق والتسديد وأن يعيننا على هذه الأجوبة وأن يسدد لساننا ويحفظنا من الزلل مما لم يقله ربنا ولم يقله رسول ربنا فخير ما نبتدئ به تحية أهل الإيمان والإسلام قائلا السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته أعوى يا نياي كايتي يا باتنقوى alẹ́ ọjọ́ òní òun náà ni ìbéèrè àti ìdáhùn ó máa wáyé ní ayò wáyé láàrin maghrib bí idhnillahi ta'ala a máa tẹ́tí gbọ́ àwọn ìbéèrè wọ̀nyí pẹ̀lú àwọn èsì wọn abẹ́ olúwa wà ìsọ̀ ọ̀sàgbà níjọ́ oṣù àṣepọ̀ ìwà àti ìyọnú ẹ̀ tó sì ṣe déédéé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad salawatullahi wa salamu alayhi nísìn a máa gbọ́ àwọn ìbéèrè yẹn níṣẹ́sẹ̀ tẹ̀lé kọ́bíláhi tawfiq náà. jazakumullahu khairan sheikh jazakumullahu khairan èyí tí ọmọ jẹ́ alákọ̀ọ́kọ́ béèrè ń bí wọ́n ní béèrè sí béèrè wọ́n ní gẹ́gẹ́ owó ti jẹ́ pé ń bẹnu tí ó ń ṣe ọlọ́run àlẹ́bùrà mùsọ́mà tó bá wà ní wọ́n lójú kòkòrò pé tábà lọ mọ́sálásí táwọn ìtàlù àlá láti lé látàrí ládà àti oore tí ń bẹ níbẹ̀ wọ́n ní ẹni tó wá fẹ́ lọ kí zọ̀rátì zuzug gẹ́gẹ́ bí àpèjúwe kí ọ wá ní láníyàn kó tó di pé ọbẹ̀ yàlù àlá agbẹ́ǹgbà tó tẹ parí àlù àlá rẹ̀ nílé àníyàn rẹ̀ wọn náà lọ́wọ́ dé lọ sí mọ́júdì tó ti lọ sí sọ̀lá wípé àníyàn tó ti wájú láti ilé nǹkan gan lọ́wọ́ fi bẹ̀rẹ̀ ẹ̀rùn kò dé eré sọ̀láàtì láti pé báyá nígbà tó wọ́n ni ó tún àníyàn òun ìdàlérò pé òun fẹ́ ṣe sọ̀láàtì zuzuri lásìkò báyẹn àmì ètò ti dé láti lé òun òun gangan ló fi ṣe sọ̀láàtì èyí tí à ń sọ yìí wọ́n ní ẹ̀dá fún ìjẹ́ ilé ìsí ọ̀tọ̀ ìzákùn lọ fáyà. ó jẹ́ ìzákùn fẹ́ràn mo pé àlàyé ìbéèrè oníbéèrè láti gbọ́ yìí ìbéèrè yìí ó ṣeé ṣe kò fẹ́ ní tó ní ṣe pẹ̀lú ìtàkùn nínú ọfẹ́ takùn ìtàkùn jàǹkáwọ̀ kò sí tó jọ takùn torí àwùjọ tí a bára wa ni àwùjọ wa níbí báyìí àwọn ìṣesí kan bẹ tí ò bá ìlànà nábì mu tó ti wà tẹ́lẹ̀ tó ṣe wípé kò sígbà tí ò ní máa rùn òun náà ní ká máa dà níyàn lẹ́nu ká máa wí àníyàn jáde oríṣiríṣi àkíyèsí sì ti lọ lórí eléyìí pé kò sí nínú ìlànà òjíṣẹ́ ńlá Muhammad kéèyàn máa wí àníyàn nítorí gbà lérò nínú ìjọsìn àníyàn kìnnìkan ìwé àníyàn àti àníyàn àlùwàlá àníyàn ìrun àníyàn kíní kan gbogbo àníyàn àníyàn tí wọ́n kọ́ nàwó ètò nàwó ètò àlàyé ti lọ lórí eléyìí láwọn oríṣiríṣi ìjókòó àtàwọn àkíyèsí tọ ẹ wá wo ìbéèrè yìí o mùsùlùmí tó sálù láti ilé ẹ̀rí pé tí yẹn bá gbọ́ àdáyìn àbò ń ṣọ́ àsìkò pé àsìkò sọ láti fẹ́ wọlé kí ni bẹ́lẹ́mìí ẹ̀ mùsùlùmí òdodo ń retí ìpè yẹn ní sòrò kápẹ́ àdáyìn kí n kí lórí ìta tí màá tẹ̀ jáde tí màá gba mọ́sálásí lọ gẹ́gẹ́ bí àpẹẹrẹ yẹn ní sòrò ohun òmu tó fẹ́ sùn nísìn tí wọ́n máa pè àdáyìn lórí wọlé tán ẹ̀rí gbogbo tí ń rò lẹ́mìí òun náà ìjà nìyẹn lẹ́nu ṣùgbọ́n nígbà yẹn àníyàn yẹn ìsọ̀ràn yẹn ṣùgbọ́n dídà níyàn yẹn nígbà náà kọ́dà bí èyí bọ́ sínú sọ̀lá ó sì wà nínú ẹni rẹ̀ torí pé kí ni ẹni rẹ̀ rò pọ̀ mọ́ ìjọsìn irú ẹni bẹ́ẹ̀ ó ṣe é ṣe kó sì bẹ̀rẹ̀ kó sì máa kọ́ ládàá fún un. èyí tí wọ́n béèrè béèrè èèyàn wá sálù àlá ẹ̀rí bí wọ́n sálù àlá náà ni pé kí ló wà lẹ́mìí ẹ̀ kó òun mára tán òun lọ mọ́sálásí ọwọ́ adé mọ́sálásí ọ̀rọ̀ àníyàn iná ọ̀kan ló wà tí ì bá ṣe pé nǹkan kan ṣèṣì yìí já wa irú ẹni bẹ́ẹ̀ yóò fi gbàgbéra wípé kí ni wọ́n á ṣe mọ́ṣáláṣí náà o kí ni wọ́n á kí ló ṣe nínú kí ni wọ́n á ṣe ní mọ́ṣáláṣí náà bí kò ṣe pé àníyàn yẹn kí ni ó ṣe sẹ́pùkọ́ wa ẹ̀sẹ̀ ní ẹ̀sùn àníyàn yẹn ó sẹ́kù nínú ẹ̀mí ẹ̀ ẹni tó kù láti ilé fún lówó kò ní dé mọ́ṣáláṣí wọn ò fi àdáyẹ̀wò náà pè náà ká sì ní ọlọ́pàá kí ayé ni máa fà á tí ọba yìí má tó fi lè tẹkibíra tó lè ṣọ́rọ̀ irú ẹni bẹ́ẹ̀ ni ò ní sọ́lá yẹn ni ò ní òun yẹn. bọ́tú gbé àníyàn láti ilé ó fi sàlùwàlá ó fi dé mọ́sálásí ó fi jọ́yìn kò sí ìpòsíṣà kankan bẹ́ẹ̀ látàkàlò kò sí gàgbége ìwà àníyàn yóò wọ̀dọ̀ sọnù àjẹ kó tó mọ̀ á rò nǹkan mi kọ́ wọ́n á ní ń gbọ́dọ̀ dé àníyàn yìí mọ́lẹ̀ kò sí wàhálà kankan bẹ́ẹ̀. ó sàtìní lẹ́mìí ó di mọ́sálásí bóyá wọn gbé ikọ̀ ọmọ ọ̀yàn náà fílà kò sí kankan bí ọ̀rọ̀ àníyàn bó ṣe ní lẹ́mìí yẹn ní ti bẹ̀rẹ̀ ní ẹ̀ náà kò túmọ̀ sí nǹkan ó lè ó lè máa bọ̀ má ṣe ti gbàgbé mo ní màá mú lọ́wọ́ o náà ìmọ̀ má ṣe tán èrò mi wá ń wá kò bá níyàwó jẹ ìgbà wo la níyàwó tó bàjẹ́ òun ìgbà tó ṣe pé ó fẹ́ wọnú sọ̀rọ̀ àwọn ọ̀gbẹ́ ẹ̀rọ náà túmọ̀ sí ya ah, àní ọmọ àní ìhun ọ̀gán mọ́ ákí náà kò rántí má ní títì àti tí wọ́n ṣe pé ó ń tọ̀ ọ̀hún nǹkan mìíràn yá yà ṣe inú tó lè ṣe ọlọ́mọdé aládàáwò ọwọ́ dàmọ́tàṣí abinu àbínú rẹ̀ dùn jù iye òǹfẹ̀lẹ̀ èèyàn bọ̀ wá mọ́sálásí ń fẹ́ kí lórí ọkà fún ní ìròyìn ń bọ̀ yẹn ibi báyìí náà yẹn máa bọ̀ wá pẹ̀lú gbọ́dọ̀ ó kọ́ ẹ̀kí fún ájì lọ́dún yìí kòkòrò ìtẹ́rí èmi ní pè ọ́ wọ́n ni bọ̀ ó rẹ̀ fún ájì ẹ ìmọ̀tẹ́sọ̀ ń lọ mọ́ká lọ́dún yìí yóò gbàgbé kó ń bọ̀ láti ilé pé mọ́sálásí kọ́lá kò ní láti kó ń sábà lámọ́ ìdùnnú ìdùnnú òjijì hmm. ó lè jẹ́ kọ́ irú eléyìí ò ní sùn ó lè wọ́n sọ láàbọ̀ kí náà ìmọ̀ wọlé ń kíkà náà ẹ̀rá kí náà jẹ́ ẹ̀hẹ̀n irú yìí ò làníyàn ò sì ní mọ́ ìdùnnú ìlọ ọ̀nàpọ̀ ṣọwá ìbànújẹ́ òjijì àdókòkà míì náà irú yẹn bọ́ẹ̀ tó sálùwà lálàtìlé tí ń bọ̀ ìyẹn ò ní tàkálùfù kan nú pé tí ìyẹ mọ̀jì kọ́ra la ẹni ẹ̀yọ́ gbọ́dọ̀ jákò sáàjì fọwọ́ di atẹ́gùn ògbè lọ ń yí rárá so àní ẹ̀yẹ ti wà mẹ́ntín kò mí ìkókò ní máa ro nǹkan mi so irú àwọn béèrè títí máa bí ni pé tí yẹn bá ní àwọn ọ̀rọ̀ wá sí àwọn kankan tó ti wà láwùjọ tẹ́lẹ̀ láwọn ìyá pé àbúrò ìdí wa mọ̀ kí mo dà níyà ìtì máa bí nǹkan yìí mo ti fẹ́ mọ̀ kí mo lá níyà bóòlù ẹ̀mí ó sì máa mọ̀ bóòlù mo sì máa mọ̀ pé àníyàn yìí ti dúró lóòótọ́ mo ti ní láti lé ìjẹ́ kínní kan kó ní ìyẹn máa dára ẹ̀ láàmú àníyà mahaluha alqal tí làkàyọ̀mí ènìyàn bá jiná tí èsì ti ẹni tí ìlàmúyẹkùn mínal ghafili hmm. ẹni tó máa ń gbàgbéra jù tó pé nǹkan míì ti ń ṣe ẹ̀rọmí bẹ̀bẹ̀ tààtẹ̀rí ìlọ́fùlà kọ́ra jọ́ ní ọjọ́ eré a máa tí ó jẹ́ pé yóò di súnmọ́ asfala sáfìlì tó jẹ́ pé àrùn míì sálùlá àlàáfọ̀ ọ̀lùmọ̀ọ́fà ọ̀nàkọ́ ṣọ́wà tó pé wọ́n ti tẹ̀ka bẹ́ẹ̀ náà kí mo fẹ́ ṣe náà o jẹ́ ìmọ̀ kẹ́tí mo fẹ́ ṣe yóò lè dé gan kọ́mọ́nà tí wọ́n sálù àlámà irú ẹni bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ sọ wípé ẹ̀sà alákànlẹ̀ kan ìyìn ìmọ̀mọ́ ẹ̀ tẹ́ẹ̀tún gbèrè wọn lọ nínú ìgbà yẹn lákùnrin náà pè náà zuri ni o ìwé yìí wọn ló tún ní bùkátà àti kárán létí irú rẹ̀ ó lé wọnú sọ láàbáyìn torí kò wọn ti ní iṣu alákòóso náà láti lé tó nọ́mà tí ó ṣe àníyàn náà ní abẹ́ni gbọ́ ẹ̀dáìn abẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí ó ti ẹ̀sùn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n gbọ́dọ̀ fi àdáìn ẹni pé kí ni wọ́n ti ràkà rẹ̀ zuri wọlé asiri wọlé the next thing yọ̀rọ̀ ṣe kí ni yọ̀rọ̀ sábà lá so kò ní ìkẹkàn tó má ti tẹkìlẹ́rọ̀ tó lè ṣe àwọn yukaddiru máa tẹkìlẹ́rọ̀ tí áwò bá dà tẹkìlẹ́rọ̀ tí alìmọ̀ so ọ̀rọ̀ àníyàn ò lè tó èèyàn ṣe mú àmọ́ nígbà míì láwọn kẹ̀kẹ́ má ti wà tẹ́lẹ̀ ní wọ́n ṣe lẹ́nu pé à náà ní bí irú nǹkan yẹn ṣùgbọ́n o ó pàtàkì kéèyàn ní ìṣẹ̀lọ́rù yẹn yà so kéèyàn ní àníyàn ṣùgbọ́n àníyàn wa ṣe nǹkan tí wọ́n wá sọ pé bó ni wà bó ni wọ́n máa ń ní bó ni wọ́n máa pé mo ní ẹlòmíì wọ́n sọ wá yóò máa dá láàmú ọ̀dà àbúrò sí àwọn àbá ni àwọn dúró ọ̀dà tí wọ́n ti pé wọ́n kà ń tẹ kíníkà kíníkà mọ́ arántí ìtún arántí mọ́ ìkẹ́kọ̀ọ́ ṣe o òun náà ní dalẹ̀ láwọn kí lọ rántí mọ́ sòtè bá ṣe àwọn occasions tà yìí àbáwọn ṣẹlẹ̀ báyìí tó lè mú yàn ìdùnnú yìí àbí ṣọ́ọ̀kì kan àbí information kan yẹ ó lè ṣẹlẹ̀ kí n ṣe gbàgbé ìgbà tó wá ṣe gan nínú mọ́sálásí ń gbà mí ṣùgbọ́n tí o bá ti ṣí yàn alhamdulillah faniyatu munaqada àníyàn rẹ̀ ṣe tẹ́wù kó mọ̀ bá sọ̀rọ̀ àlọ́ ọ̀dọ̀ láàyè tàwọn fèsì náà.